ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. Eh. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní àyè àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àti tí ẹ̀ jókòó tí ẹ̀ ń gbọ́ wa nígbà gbogbo láti ilé iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ká ti ọ̀rọ̀ ìyè tí ó ń ti BNA ti Áfíríkà wá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé yín nígbà gbogbo ẹ̀ kí a tún máa bá wa sọ̀rọ̀ ọlọ́run eléyìí tí a ní ọ̀sẹ̀ tó kọjá ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí wípé ẹ ò yípo padà mo dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run mo dúpẹ́ torí pé ẹ wà pẹ̀lú wa ẹ sì ń jẹ́ olùtọ́jú wa adúpẹ́ lọ́wọ́ yín fún ìwàláàyè yín adúpẹ́ lọ́wọ́ yín fún ìṣeun ìfẹ́ yín adúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo oore ọ̀fẹ́ nínú ayé wa àti pàápàá àyè tẹ́ fi gbà wá láti tún lè fi gbọ́ ọ̀rọ̀ yín lónìí yìí mo gbàdúrà wípé kí ẹgbẹ́nu mi sọ̀rọ̀ láti bùkún fún àwọn èèyàn tó ń gbọ́ mi wọ̀nyí wípé kí orúkọ yín kó di àyìnlógo nu ayé wọn wípé kí ọ̀rọ̀ yín kó yé wọn kí wọ́n sì di àtúnbí àti pàápàá àwọn tí wọ́n ti di àtúnbí tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí wípé kí òye yín kó lè yé wọn sí i àdúpẹ́ torí pé ti ṣe bí ọlọ́run ògo ni fún orúkọ yín ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín tí a ò bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá a rí i iṣẹ́ ìránṣẹ́ èyí tí a pè àkórí ẹ̀ tó ní lábẹ́ àkórí ńlá spiritual rebound èyí tí mo pè ní ìpadàbọ̀ sípò nípa ti ẹ̀mí ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe àkíyèsí ohun tí ó jẹ́ nípa nígbà tí mò ń ṣe tí mò ń ṣe àpèjúwe ẹ̀ nígbà tí mò ń sọ̀rọ̀ tí mò ń bá wa sọ wípé a lè ní ìpadàbọ̀ sípò nípa tẹ̀mí bí Jósẹ́fù Dáfídì bí Jónà àti Pétérù wọ́n ti ṣe ní èyí tí mo gbàgbọ́ pé ìwọ pàápàá tí ò ń gbọ́ mi yìí o lè ní ìpadàbọ̀sípò nípa ti ẹ̀mí tí a bá gbàgbé a kà fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé rere láti inú ìwé Genesis orí ìkẹta dín ní ogójì láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkọkànlá lónìí yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a máa tẹ̀síwájú nígbà tí a máa bára wa sọ̀rọ̀ Ọlọ́run láti ibi tí a ti dánu dúró ohun tí à ń sọ ni wípé a ń láti kọ́ a ń láti ní ẹ̀kọ́ nípa bí a ti ṣe lè padà bọ̀ sípò nípa tẹ̀mí èyí tí mo pè ní oore ọ̀fẹ́ láti lè padà sínú eré ìje nígbà tí a bá ti sọ bọ́ọ̀lù ayé wa sí ẹ̀yìn apẹ̀rẹ̀ fún ìdí kan tàbí òmíràn ohun tí mo sọ ni wípé lónìí ìyá máa kíyèsí wípé nínú àwọn ìrírí ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn a lè ní ìrírí èyí tí ó máa gani lára àbí tani lára èyí tí àwọn olóyìnbó ń pè ní pain ìdí ẹ̀ ni wípé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa àti wípé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ń bára wa lò gẹ́gẹ́ bí ẹnìkan sí ẹnìkejì àbí láàrin ara wa gẹ́gẹ́ bí lọ́kọláya tàbí ènìyàn a rí wípé a ní àwọn ìrírí tó ń tani lára àbí tí a lè pè ní pain yẹn ìwọ tí ò ń gbọ́ mi yìí bóyá láti ìgbà tó tiẹ̀ kéré ló ti ní bàbá tàbí ìyá ló ti kọ̀ ọ́ sílẹ̀ tàbí ìwọ tí ò tiẹ̀ ń gbọ́ mi yìí bóyá o ní àkọsílẹ̀ ohun tí a lè pè ní abuse èyí tí a ń pè ní ìfìyàjẹ àbí pé bóyá àti ẹ̀ ti jáwọ́ kulẹ̀ rí àbí ìwọ tiẹ̀ ti ní ìrírí ìpínyà tí a lè pè ní divorce bóyá bí ọkùnrin ni tàbí bí obìnrin àbí bóyá ìwọ tí ò ń gbọ́ mi yìí bóyá ọ̀rẹ́ tí o ọ̀rẹ́ ẹ̀ àbí ẹni tí o fẹ́ràn bóyá ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ mọ́ fún ọjọ́ pípẹ́ àbí ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ mọ́ rárá ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn ìgbé ayé àbí àwọn àṣepọ̀ èyí tó pínyà àbí tó ti ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó máa ń wá ní oríṣiríṣi ọ̀nà àbí ní oríṣiríṣi oríṣiríṣi ọ̀nà tàbí ní oríṣiríṣi ohun tí a lè pè ní shapes àbí sizes àbí ní degrees ohun tí mò ń sọ ni wípé ó ṣeé ṣe kí ó wà bẹ́ẹ̀ fún ọjọ́ tó pẹ́ ṣùgbọ́n eléyìí kò jẹ́ tuntun sí ọlọ́run kì í ṣe ìròyìn fún ọlọ́run a ń láti mọ̀ wípé ìgbé ayé àbí ìgbé ayé ìbáṣepọ̀ èyí tó ya pẹ́rẹpẹ̀rẹ yìí ó máa ó lónìí yìí ó kún fún àwọn tá a lè pè ní suffering ó kún fún ìpọ́njú mo dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tí a máa gbọ́ yìí yóò máa jẹ́ ọ̀rọ̀ èyí tó máa fún wọn ní ìrètí àti ìwòsàn tí a ó bá sì ní ọ̀rọ̀ yìí a bá nírú ọ̀rọ̀ tí rẹ̀ kó lè fún wa ní ìrètí àti ìwòsàn ní ọ̀sẹ̀ tá a wà yìí ní agbára ọlọ́run a máa kíyèsí ìgbé ayé Jósẹ́fù ní ẹsẹ̀ ìkẹrìnlá ìwé Genesis tí a kà yẹn ó sọ̀rọ̀ nípa ìgbé ayé kan èyí tí a pè ní ìgbé ayé èyí tí a máa tí a máa kọ́ nípa ẹ̀ lónìí ìgbé ayé ti Jósẹ́fù èyí tó sọ nípa gbogbo òdodo nípa ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí ènìyàn Jósẹ́fù kò ti inú ìdílé ta lè pè ní ìdílé tó yẹ pé ó rẹwà tó tó wuyì kò tibẹ̀ jáde ìdílé yìí kì í ṣe ìdílé ìdílé tó ti jáde wá kì í ṣe ìdílé tó yẹ pé ó rẹwà àbí tó ṣùgbọ́n ohun tí mò ń sọ ni wípé Jósẹ́fù ó jẹ́ ọmọ kọkànlá fún Jacobu ẹni tó jẹ́ pé ọ̀gá ilẹ̀ tán ni ní àkókò tí a wá ń sọ̀rọ̀ yìí tí à ń sọ̀rọ̀ yìí Jákọ́bù ó ti jẹ́ ní tó jẹ́ pé nípa tẹ̀mí ó ti kóra ẹ̀jọ́ padà ó ti padà ó ti sí ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ mẹ́wàá tí Jákọ́bù bí bàbá wọn ni wọ́n jọ ó túmọ̀ sí wípé àwọn èèyàn wọ̀nyí ní àkókò kan ti wọ́n ti purọ́ wọ́n dìtẹ̀ wọ́n purọ́ tí wọ́n sì dìde àti pa tí wọ́n sì ṣe ìparun gbogbo àwọn ọkùnrin tó wà ní ìlú kan ìlú nítorí pé wọ́n nítorí pé wọ́n fi ipá tàbí agídí bá àbúrò wọn obìnrin wọ́n fi ipá bá a lò eléyìí ti yẹ pé a lè rí àkọsílẹ̀ nínú ìwé Genesis orí kẹta lé ní orí kẹrin lé ní ọgbọ̀n pàápàá ẹsẹ̀ kẹtàlá àti báyìí àti pé nínú ìtàn tí a kà yìí nínú ìtàn látàkà láti inú Genesis orí kẹtàdínní ogójì yẹn a rí pé àwọn ẹ̀gbọ́n Jésẹ́fù yìí wọ́n ń fẹ́ wọnú inú ìdìtẹ̀ àti àti ṣe búburú èyí tó ga jù sí Jósẹ́fù ohun tí mò ń sọ ni wípé ìdílé tí à ń sọ yìí ìdílé Jákọ́bù yìí tí à ń sọ yìí kì í ṣe ìdílé tí yẹ pé ó rẹwà àbí ìtòwì rárá Jósẹ́fù ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ pé ó ń dìde lòdì sí i ṣùgbọ́n síbẹ̀ bíbélì pè é ní ẹni tó jẹ́ èèyàn pàtàkì ó jẹ́ èèyàn ńlá ohun tí mò ń sọ ni wípé bàbá tàbí ìyá tí o ní ẹ̀gbọ́n tàbí àbúrò lọ́kùnrin tàbí obìnrin wọ́n lè ti jẹ́ wọ́n ti wọ́n lè jẹ́ pé èèyàn búburú kú ni wọ́n ṣùgbọ́n ìwọ tí ò ń gbọ́ mi yìí kì í ṣe dandan fún wọn náà láti jẹ́ èèyàn burúkú o ò nílò láti ayé tiwọn náà kò nílò láti dàbí titi àwọn yòókù ohun tí mo sọ ni wípé nípa oore ọ̀fẹ́ ọlọ́run àti nípa ìrànlọ́wọ́ ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi yìí ó ṣeé ṣe kó o lè borí àwọn ìgbé ayé ohun tí ó tó yí ẹ ká lọ́wọ́lọ́wọ́ níbi tí o wà tí o ti gbé ń gbọ́ mi bí mo ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ yìí ní abala ti òní mo fẹ́ kí mo fẹ́ sọ fún wa wípé o ní láti jọ ronú sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wípé kò sí nítòótọ́ a lè o lè ti ní ìjákulẹ̀ ní àtẹ̀yìnwá ṣùgbọ́n eléyìí kò nílò láti lè ní ìjọba àbí ṣàkóso um lórí ayé ẹ̀ kò nílò láti ṣàkóso tàbí ṣèjọba lórí ayé ẹ̀ ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kí o mọ̀ wípé ayé yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń ní ìjákulẹ̀ ṣùgbọ́n tí a bá ní ìjákulẹ̀ nú ayé yìí nípa bóyá láti inú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn nítorí pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa mo fẹ́ kó mọ̀ wípé o lè padà bọ̀ sípò nípa ti ẹ̀mí ìwọ tí ò ń gbọ́ mi yìí tí o kò bá ti di ọmọ ọlọ́run tí o bá ti di àtúnbí mo fẹ́ rọ̀ ọ́ ní wákàtí wípé kò gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ torí pé pípadàbọ̀ jésù kristi lẹ́ẹ̀kejì kò ní pẹ́ dé àti pàápàá ẹnikẹ́ni tí kò bá ní jésù kristi akọ́ wípé irú èèyàn bẹ́ẹ̀ ọ̀run àpáàdì ń dúró dè torí ìdí èyí tí o bá ti di ọmọ ọlọ́run mo fẹ́ rọ̀ wípé kò fẹ́ ayé fún jésù nígbà tí o bá fẹnu tó bá fọkàn ẹ gbàgbọ́ tó sì fẹnu ẹ jẹ́wọ́ jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ohun tí o lè lè ṣe ní wákàtí yìí ni wípé jésù kristi sọ pẹ̀lú mi wípé jésù kristi lónìí yìí mo pè mo gbà yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà mi sínú ọkàn mi lónìí ẹ máa bọ̀nú ayé mi láti di olúwa àti olùgbàlà mi kẹsì kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ torí pé mo ti di ọmọ ọlọ́run mo ti di àtúnbí ní orúkọ jésù kristi olúwa wa àmín ìwọ tí ò ń gbọ́ mi tí o bá tó bá ní ìbéèrè tàbí o ní ẹ̀bẹ̀ àdúrà àbò fẹ́ kí n gbà nímọ̀ o lè pe mi sí orí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kí o kọ̀wé sí mi lórí email account mi èyí tí mo tí ó jẹ́ joseph eniowo at yahoo dot com joseph eniowo At yahoo.com ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé ó dàbọ̀ o. àtòpin ẹ̀yin lànà òun ẹ̀yin lónìí ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo. ṣe ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe ọ́. Oh. ilẹ̀ ò ṣe ọlọ́run mi ilẹ̀ ò ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò ṣe. pépélé fún ọ.